ونستعينه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة وكل بدعة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن باتي يدقفوا الله سبحانه وتعالى كي أترى إكيالون آنوري أتيوري أجنجتان كل مبا نبوى محمد صلى الله عليه وآله وسلم عبد الله سبحانه وتعالى إليتي ياتما بيو نعشاليتني قلن قسني سببي إما نفواني قوقوا برحمتي يا أرحم الراحمين وعن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم سمتان لا تردان أو قلما تردان الدعاء عند النداء وعند البأس حين يلحم بعضهم بعضا رواه أبو داود بإسناد صحيح قال المؤلف رحمه الله تعالى أفاوى أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله من كتاب الجهاد وم حديث أفاوى سهل بن سعد قال ما بأكيبا يبا حديثي wọ́n fẹ́ fi ṣàlàyé àwọn mọ̀wádìí alìstìjába àwọn ààyè gbígbàdúà dẹ́bà ṣe mọ̀ wípé alìstìjába gbígbàdúà tẹ̀rí yẹn àwọn ààyè kan ń bẹ ètò pé láàyè ohun ààyè gbígbàdúrà ní yata'allaq bil makan awi zaman ìmí ń bẹ tó ṣe pé gbígbàdúrà yẹn ó ní ṣe pẹ̀lú ààyè ó ní ṣe pẹ̀lú àbí ní ṣe pẹ̀lú àsìkò gbígbàdúrà ó ní ṣe pẹ̀lú ààyè ó ní ṣe pẹ̀lú àsìkò kódà ó ní ṣe pẹ̀lú al-alfaz àwọn gbólóhùn kan bẹ téèyàn bá sọ tí bá ń ṣàdúrà wọn ni ọlọ́run ò lè ṣàìmọ́ gbàdúrà rẹ̀ nínú rẹ̀ ní kéèyàn sọ gbólóhùn Allahumma inni ashhadu أنك أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ألا تضلني أبيك جنا دعات ينفسي أنا صلى الله عليه وسلم أنا بني أندبا في لي بلون أوتي بلون بلو أورو كوري يتوتو بجلو تيا دواري كل سايمان با يعني سيقبلو على الفاظ ọ̀rọ̀ téèyàn sọ ìgbà míì ò lè ní í ṣe pẹ̀lú bilmakan ààyè àwọn ààyè kan ń bẹ tó yẹ pé ààyè gbígbàdúrà ni gẹ́gẹ́ bí kí wà láàrọ̀fà àbáwọn ààyè míì tó yẹ pé ààyè gbígbàdúrà ni wọn عند المشعر الحرام كما بوا من مزدلفة كما بوا والفجر من lẹ́yìn sọ̀látùl fàjọ̀ kó tó di pé oòrùn ó yọ àbílẹ̀ ó mọ̀ dáadáa àbílẹ́gbà tí yẹn bá kírun sọ̀látùl fàjọ̀ tán kó tó di pé oòrùn ó yọ àsìkò yẹn àsìkò gbígbàdúrà ààyè yẹn ààyè gbígbàdúrà èmi wà ní ṣe ọjọ́ jùmọ́ tó dásìkò gbígbàdúrà àbí àwọn àsìkò tó ní pẹ̀lú gbígbàdúrà so hadith tí a fẹ́ kà lẹ́ni hadith àfáwà sahal ibn sa'ad wọn qal qala rasulullah sallallahu alaihi wasallam sintani la turaddan sintan bimana ismatan àwọn àyè méjì kan bẹ àbí àwọn àkókò méjì kan bẹ dáwà àdúrà téèyàn bá ṣe lásìkò náà àbípè téèyàn bá ṣe lásìkò náà látọrọ dáàni wọn kì í dá àdúrà náà padà láì mọ́gbà wọn kì í dá èpè náà padà láì mọ́ṣẹ̀ àwọ́ àrọ́wìí tó gba hadisi yìí wá wọ́n ní àbíká sọ pá nẹ́bí sọ wípé kọlànà tọrọ dáán ó sọ wọ́n kádùá náà tó mọ́ jẹ gbígbà tíyàn bá lè ṣe láwọn àyè àbáwọn àsìkò tá a fẹ́ sọ yìí àkọ́kọ́ àdùáwù ìndànìdà àdúrà tíyàn bá ṣe nígbà tí wọ́n bá pèrún tán inda nida níbi kò túmọ̀ sí wípé ìgbà tí wọ́n ń pèrún lọ́wọ́lọ́wọ́ tó tó pásìkò tán ń pèrún lọ́wọ́lọ́wọ́ in tí wọ́n ní ká máa sọ òní tí ẹni tó bá pèrún tó ń sọ àmọ́ ní kété tó pèrún yẹ tán ká báyìí náà ìrún pípè àtìgbà tí wọ́n ṣe ìkọ́ọ́mà àsìkò gbígbàdúrà ni ولكن أكثر الناس لا يعلم ya'lam ṣùgbọ́n gọ̀rọ̀ àwọn èèyàn wọn kí sára ìwọ́n tó ṣe pípà tán bá gbé kàámọ̀ lóòdó ẹ̀sẹ̀ mọ́ wá àdé àlùwà lákiri nǹkan tó pọ̀ ti sọnù mọ́ lọ́wọ́ ní tó pọ̀ ó ti sọnù mọ́ lọ́wọ́ ẹnu pé èèyàn jókòó bá a ti jókòó yìí fi baytin min buyutillah ní ọ̀kan nínú ilé ọlọ́run báyìí àkójọ síbẹ̀ yatluna kitaballah wa yatadarasunahu fima bainahum à ń sàgbéyẹ̀wò ọ̀rọ̀ ọlọ́run báyìí illa nazalat alayhim sakina ìfọ̀kànbalẹ̀ yóò sọ̀kalẹ̀ sínú gbèsè ayé yẹn wa ghashiyatuhum rahma àánú ọlọ́run ọba yóò rọ̀ kíríkáwa wa haffatuhum al-mala'ika àwọn mọ̀lẹ́kà rọ̀ kíríkáwa wa dhakarahum Allahu ẹwọ bó ṣe rọra mọ́un àti jàǹfààní rẹ̀ bá ṣe jókòó ilé nù ẹni tí ò láǹfààní irú àwọn ìjókòó báyìí kò lè gbaládá yẹn ìmí ìtọ́ bá ṣe ní ó gbaládá ṣùgbọ́n kò ní gbaládá tí ò ṣe ṣùgbọ́n àwọn iṣẹ́ olóore yìí kò yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa rán mùsùlùmí tó bá mọ tí ń ṣe létí rẹ̀ nítorí pé ní tó dáa nínú ìṣẹ̀mí èèyàn ó náà làwọn èyí téèyàn bá fi ṣètọ́lọ́ àwọn ẹlẹ́yìn ò ní rojọ́ lérí ẹ̀ sèyàn gbọ́dọ̀ máa kíyèsí gbogbo àwọn àǹfààní yìí gẹ́gẹ́ báwa náà ṣe máa ń kíyèsí àǹfààní tayé ẹni tó bá jẹ́ oníṣòwò etí rẹ̀ ó máa mú bérebére ni tó bá gbọ́ ibi tọ́jà ti tà dáadáa ẹ dákun wọ́n tún ní ọjà tà níbi báyìí kò ní kò yóò tètè gbàbẹ̀ lọ nítorí pé ó rí wípé in tó ń tà níye kan níbi ìlọ́po mẹ́wàá lòun ó ta èrè tóun ó rí yóò lọ bẹ̀ àbí òní lọ yóò gbà bẹ̀ lọ bẹ́ẹ̀ náà ló ṣe bó ṣe yẹ ká mọ tájẹ́tì àwọn iṣẹ́ ládá pé tẹ́yàn bá ṣe nǹkan báyìí ládá tó pọ̀ jẹ́ tiẹ̀ mọ́jọ kíkiri yọ lọ bá a ṣe ń fẹ́ kó wọ́n máa pọ̀ sí bẹ́ẹ̀ náà ló yẹ ká mọ sojú kòkòrò kí ládá wa máa pọ̀ sí tìrìpọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá wọn iṣẹ́ rẹ̀ níjọ́ gbọ́dọ̀ kìíyàmá tí ó sùn wọn sẹ́ẹ̀rí rẹ̀ tó bá tẹ̀wọ̀n dáadáa okú oríire ìgbésí ìṣẹ̀mí ìdẹ̀ra òní yóò máa gbénu àjẹ́nà ṣùgbọ́n wà á mẹ́ẹ̀mẹ́ni hofat mọ̀wàfínà ṣùgbọ́n ni tí òsùn wọn sẹ́ẹ̀rí rẹ̀ tán bá wọ́n tó bá fúyẹ́ ó dáràn kò dẹ̀ sí nǹkan tí ma ń jẹ́ kó sùn wọn ṣe ní ó wúwo fàárọ̀ ìdù nìkan kọ́ àwọn nǹkan yẹn nìkan kọ́ nawafil àwọn sí àṣegbọ̀rẹ̀ kó pọ̀ òun ló máa ń kún àwọn ọ̀ràn yẹn yẹn ẹlòmí ń bẹ̀rù ìjókòó báyìí kò sí nínú gbèsè ayé níbo so bẹ́ẹ̀ náà ni tíyẹn bá ń wá àdúrà ẹlòmí olóhun ṣàdúrà ṣàdúrà tí àdúrà bá dójú ẹ̀ ẹ kíyèsí àwọn àsìkò gbígbàdúrà ẹ kíyèsí àwọn ààyè gbígbàdúrà ẹ lò ń da tawaf yẹn bá ń tawaf àsìkò gbígbàdúrà ń da sa'i Safa wal Marwa ààyè gbígbàdúrà bẹ́ẹ̀ náà ni ń da nìdá tàbá pẹ̀lú ẹlòmíì fóònù ní ọmọ tẹ̀ ló bá dé ń pè mí yẹn so mọ̀ kó ṣètàn lọ́wọ́ dúró tí ọ kò fẹ́ kọ́ jàǹfààní yẹn nasalala asalamata wa laafiya anabi sallallahu alaihi wasallam anabi ní saint tan májò dàrú mọ́ lójú in wọ́n mọ̀ retí ní kánà lọ pé isnatan abẹ́ẹ̀kọ́ ìyẹn ni jẹ́ kó mọ̀ pé hamza tó wà níbi isnan nìyẹn hamza tó lè wásùlè ni hamza tó lè mẹ́dá alwasili anzọ́tò lè wasili dẹ̀ ní ó lè já at any time ó lè já kúrò mẹ́ torí pé asìlú ọ̀rọ̀ yẹn gan ó ní sáà àti non sáà wọ non záìdà ní gbogbo èyí tó kù sintan alif àti nun yẹn lè tẹ́símíyà ní tó ti wá báyìí isnan sórí hamza yẹn zaida ni waslun o lè já gẹ́gẹ́ àyẹ̀ pé ismi orúkọ mi ní nǹkan báyìí wasmi hamsa ti yóò jákó mẹ́ èyàn ní pé bẹ́ẹ̀ náà ni hamsa isnatan o lè já kúrò mẹ́ òjíṣẹ́ ọlọ́run bá wọ́n sèǹtà ní látọ̀rọ̀ dáa ààyè méjì kan bẹ bẹ́yàn bá bẹ lọ́nà láàyè náà àbí nínú ìṣesí náà látọ̀rọ̀ dáàn wọn ò ní dádù àwọn wọn ò ní dálù láyà kò ní sáláì mọ́gbà bẹ́yàn sì gbé ẹnìkan ṣépè lásìkò yẹn ìpèyàn mẹ́niyàn àfitẹ́niyàn ò bá iṣẹ́ ní ìpè lóyàkọ̀ àwọ̀kọ́lẹ̀mà tọ̀rọ̀ dáàn àbíkàtì ẹ̀sọ wípé ó sọ wọn ó kéré jọjọ nígbà tí èyàn ó ṣàdúrà láwọn àyè tá a fẹ́ sọ yìí tádùn àyàn nígbà àkọ́kọ́ àdùáwù ìndẹ̀mìdà àdúrà tí èyàn bá ṣe nígbà tán bá pè ẹ̀dìmọ́wọ́ ó ti ní nǹkan tí ń dọ̀ láàmú nínú ọkàn tájẹ́ẹ̀tì àsìkò yẹn máa bẹ̀ lọ́hùn láwọn àsìkò èyí ò ní fáǹfààní ẹni tó ti wà ní mọ́ṣáláṣí ká tó jẹ́ kí ni o ká tó pè ní o tí o túnra burú tó ṣe fúnra rẹ̀ àsìkò tó gbé kàámà lọ ìṣẹ́ ń wágìí ẹ̀rì pé opportunity àdúrà yẹn ó ti lọ àmẹ́yìn tó ti wà ní masjid yẹn tẹ́vẹ̀rù sọ́lá tí ń retí ìrùn ìpèrúgó ti wà ní masjid sẹ́mọ̀ pé yóò ráfà ní dáadáa ẹ kí ó tó rẹ ó pọ̀ tán fi ń ṣe tí wọ́n ò náà ti lò dáadáa ń tiẹ̀ ti gba tó pọ̀ lọ́dọ̀ Allah subhanahu عند النداء الكيس ألا تجي وعند البعث وعند البعث ما معنى البعث هنا الحرب أو القتال لجوجون عند البعث نيوجوجون حين يلحم بعضهم بعضا nígbàtí àwọn ọmọ méjì tán bá pàdé pẹ̀tì tán fèsì ara wọn ṣàdúrà nígbà yẹn àdúrà yẹn ò lè má gbà bẹ́ẹ̀ bá sì fẹ́ bẹ lọ́hùn lérí àwọn tí wọ́n jẹ́ ọ̀tá lásìkò yẹn àdúrà yẹn ò gbà kọ́lẹ́mà tọrọ dáa àyè gbígbàdúrà yẹn fún ẹni tó bá wà nírú àyè bẹ́ẹ̀ ó gbúdọ̀ ṣépè fúnra rẹ̀ lásìkò bó fúnra ilé pè yọmọ̀ pé tó ń ta ìgbà tó rí iná ta ló òun wá báyìí ah tóun ní kú bí rẹ̀ àdúrà ní kò ṣe àbí kó bẹ lọ́n lérí àwọn tó kojú wọn tó gbógun dà anabi ni ina yulhimu ba'duhum ba'da hay ina yaltaqiyan tan ba pàdé pàdé re ki tan jọ pàdé ara wọn ashadu ala sukun rawahu abu daud fa abu daud ni wa gba hadisi wa bi isnadin sahih arimu láàyè yìí pé anabi sallallahu alaihi anabi lo àsìkò tí wọ́n bá pẹ̀rùn ṣe mọ̀ pé ń bẹ nínú ọ̀rọ̀ tánà sálàm sọ fún wa pé tí wọ́n bá ti pe irun kí ni ṣètọ́nù ó ṣe ẹ́ yóò sálọ ìgbà tí ṣètọ́nù sálọ yẹn bẹ̀ lọ́n lásìkò ṣẹ́rí hikmat wà ń bẹ̀ ṣètọ́nù sì sá fún ọ lásìkò fàṣìkò yẹn bẹ̀ lọ́n ìyẹn túmọ̀ sí wípé dìmọ́ ọbẹ̀ yẹn bá ṣe jìnà ṣe sù sí ó máa ń bí gbígbàdúrà àbídìmọ́ ọ̀bẹ́sù bá ṣe jìnà sí ọ sí ó máa ń súnyàn mọ́lọ́hun a jẹ́ wípé nínú tí máa ń ṣokùnfà gbígbàdúrà bẹ́yàn bá ṣe súnmọ́ Ọlọ́run tó jìnà sésù sí a máa jẹ́ sábàbí gbígbàdúrà èèyàn èyí ó máa ṣe tawassul ila Allah bil a'mal salihah pẹ̀lú àwọn ṣe olóore torípé ṣe olóore nìrún yẹn ó gbọ́ òun wí tí ẹni tí ń pèrò ń sọ bà tó wá parí ẹ̀ wà bẹ̀lọ́ ẹlẹ́ẹ̀kejì hikmọ̀ tó wà ń bẹ̀ ni wípé tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí ọ̀tún ò ṣe fì sí òṣè ò ṣe yà sí tẹ̀wọ̀sọ̀lọ̀ àti àbá ń bẹ nínú sọ̀rọ̀ mà bẹ̀lọ́ àsìkò gbígbàdúrà torípé ẹni tó ń bẹ lójú ogun tó wájú àwọn ọ̀tá rẹ̀ ó wẹ̀yìn àwọn ọ̀tá rẹ̀ lẹ́yìn àsìkò gbígbàdúrà lásìkò yẹn nítorí pásìkò yẹn èṣù ó fẹ́ súnmọ́ láti jẹ́ kó o sì wí èṣù ó fẹ́ súnmọ́ láti ba ìgbàgbọ́ rẹ jẹ́ nínú ọlọ́run gbàtọ́mọnìyàn bá ń bẹ nínú ìṣòro tọ́mọnìyàn bá ń bẹ nínú ìdààmú tó sì ṣe ìtẹ̀mọ́ra tó ṣe sùúrù máa fàsìkò yẹn bẹ ọlọ́run أذكر gbígbàdúrà والله تعالى أعلم وعن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا جزى قال اللهم أنت عبدي ونصيري بك أحول وبك أصول وبك أقاتل رواه أبو داود والترمذي وقال حديث حسن afáwa anas kọlọ̀ọ̀bá kọba ayọ́ ní ṣíwọ́n wọ́n ni annabi sallallahu alaihi wasallam kára rasulullah sallallahu alaihi wasallam ìdá gaza wọ́n ni tí òjíṣẹ́ ọlọ́run ọba tó bá fẹ́ lọ sí ojú ogun tó bá fẹ́ lọ sí ojú ogun àbó wà ní ojú yóò sọ di kí ni o mudari shartu idha qumtum ila salah idha qumtum ila salah ay idha aradtum as-salah tẹ́bá gbèrò kana rasulullah sallallahu alaihi wasallam idha gaza ìgbà tó bá gbèrò láti lọ jagun àbówà lójú ogun ànábì máa ń sọ pé allahumma èrè ọlọ́run ọba anta abudi anta abudi ma máa nà lẹ abudu ìdánpẹ̀ ní abudu ò ní bí ṣe àpótí náà bá fẹ́ gbé ẹrù tó wúwo ẹ̀mí ọ̀kọ́ ọ̀ràn gẹ̀ẹ́ná kò tó gbé tó bá ti gbé ohun ó máa rìlíìsì force agbára níbi ló fi lè gbé ọfẹ́ gbẹ́rù tó wo nísìn ọ máa dá àwọn fọ́ọ̀sì kan padà síbí abẹ́kọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ kí agbára kankan wọbẹ̀ tọ́ka ọyá gbé ọ̀sọ̀wọ́ dẹ̀ngẹ̀dẹ̀ tó rí gbé òwúrọ̀ dáwọn agbára kan padà síbí ló fi lè múra láti lè gbé ìyẹn túmọ̀ sí pé agbúdù bìmánà alkùwà tánàbí bá sọ pé Allahumma ìrẹ ọlọ́run anta abudi ay anta quwwati ìrẹ́ ọlọ́run ọba ìrẹ́ ni agbára mi mi ò ní agbára kankan àfi ìrẹ́ Allah subhanahu wa ta'ala wa nasiri ìwọ sì ni alánàṣe mi annasir ay almu'in olùrànlọ́wọ́ mi lórùrànlọ́wọ́ mi ìrẹ́ ọlọ́run ọba ni olùrànlọ́wọ́ mi bíka àṣúlù pẹ̀lú agbára rẹ̀ àṣúlù tí lábá sọ pé hálà dúnà ṣe in lápẹjúwé nísìn àmẹ́jì kan fẹ́ máa jà wàhálà fùlán bẹ̀rẹ̀nàhùmá ẹnìkan wá dúó láàrin àwọn méjèèjì kí ìkúkù ẹnìkan mọ́ bà dé tọ̀dọ̀ ẹlòmí wọn ni hálà ti fa háìl téèyàn fi demarcate nǹkan méjì náà ń pè ní kí ni ha il ha la yahulu ha ilun anabi sallallahu alaihi wasallam anabi ni bika ahulu ay bika adfa'u dora pẹ̀lú agbára rẹ ọlọ́run ni mo fi máa ń hànà aburú tó lè fẹ́ ṣẹlẹ̀ sí mi ìwọ ni mo máa ń sádi táburú òfin ní dọ́dọ̀ mi. Mm -hmm. نعم عندكم هنا أجول أحول عند غيركم أجول نفس الشيء من جال يجول أو أحول في هذه النسخة بقى أحول من حال يحول وبك أصول أصول بمعنى استئصال شيء kéèyàn ó wú nǹkan tí gbòǹgbò tí gbòǹgbò kọmọ́ ẹ̀sìsì máa had asul istisol kéèyàn ó wú nǹkan kókó kéèyàn ó parí tẹ́yẹnyẹ́ kọmọ́ ẹ̀sìsì bíkà pẹ̀lú agbára rẹ̀ ọlọ́wọ̀n bá ní o wà bíkà òkọ́ ọ̀tí pẹ̀lú agbára rẹ ọlọ́run ọba náà ni mo fi ń ṣe kíni o ni mo fi ń jà ni mo fi ń kojú àwọn ọ̀tá kìí ṣe agbára tèmi tí a bá wo àdúrà tánà sallallahu alaihi wasallam mú máa ṣe yìí a rí gbọ́yé ń bẹ̀ wípé hadha kamalu teslim lillahi subhanahu wa ta'ala وعدم الاعتماد على النفس او الاعجاب بها nínú àdúrà náà sallallahu alaihi wasallam a gbóòórùn ìgbàfọ́lọ́run ní ti pátápátá àìmọ́gbára lé agbára kankan àbí àìmọ́jọrẹ ni lójú pẹ̀lú wípé mo lágbára eléyìí sì jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí máa ń ṣokùnfà gbígbàdúà tíyàn bá ń ṣàdúà jẹ́ kí gbólóhùn tó máa lò kó máa júwe rẹ gẹ́gẹ́ bí ẹni ọ̀lẹ níwájú Allah subhanahu wa ta'ala ant subhanak إني كنت من الظالم، إني كنت من الظالم، أنا zalimin هنا وإن لم sọ wa in lam takfir li wa tarhamni la akunanna min al-khasirin ìrọ́lọ́n tó bá foríjì mi tó bá kẹmi ẹni òfò ní máa jẹ́ àwọn ahán báyìí pọ̀ nínú àdúrà tá ń ṣe pé ya Rabbi inni da'if faqawwini ìrọ́lọ́wọ́ bá mi ọ̀lẹ́ni mi sọ mí wà inni dhalil ẹni yẹpẹrẹ ni mí fa'izzani sọmídẹ̀mí allahumma inni jahil fa'allimni ọlọ́wọ́ bá mi aláìmọ̀kaní mí sọmídì onímímá allahumma inni faqir fa'agnini ìrẹ́ ọlọ́wọ́ bá aláìmímí mí sọmídẹ̀lọ́rọ̀ ẹ̀rí wípé agbúdọ̀ kọ́kọ́ ti ìyẹpẹrẹ wá síwájú Allah subhanahu wa ta'ala التذلل التذلل أصل العبادة إذا كنا عبادة من التذلل بين يجارين يجارين ìmọ̀ ìjágbe mọ́lọ́run nínú àdúrà ìwà aláìlẹ́kọ̀ọ́ ni olúwa mo pa ọ́ láṣẹ àà ọjọ́ bí ẹgbẹ́ ẹ̀ tó ń pa àwọn ọ̀tá fọ́lójú fọ́lójú nígbà tí wọ́n lé ànábì lóko sallallahu alaihi wasallam ànábì ní allahumma inni ashku ilayka du'afa quwwati allahumma inni ashku ilayka du'afa quwwati wa qillata hilati ilé ọlọ́run ọba mò ń pè ọ ọ̀lẹ ni mí ní ìlọ́gbára ní ìlétí kankan ẹ̀wọ̀n tánàbí bẹ̀rẹ̀ àdúrà yẹn ṣùgbọ́n kí ń tá ní o ṣe o gbúdọ̀ má ṣe ẹ̀ o gbúdọ̀ má ṣe nítorí àyè táwa náà wà lọ́dọ̀ rẹ̀ ṣe mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ báyẹn ọ̀rọ̀ àìmọ̀ wọn ara ẹni àyè wo ló wà lọ́dọ̀ rẹ̀ ẹ lè rí àwọn àfáà tí súnà yé kọmọ sọ̀rọ̀ báyìí ẹ ti mọ̀ àwọn tó sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni ọlọ́ tó bá ṣe ń tó ní á ṣe tó bá ṣe ń tàfẹ́ yìí á tó àṣírí rẹ̀ o ọlọ́run ló ń bá rí báyìí nítorí wípé àwọn nǹkan kan bẹ gbogbo nǹkan ló ní ṣùgbọ́n wà á mọ tó ní ẹ̀wà abílẹ̀ ìpínlẹ̀ lọ́wọ́ kò lọ́mọ ẹgbọ́rọ̀ rẹ̀ kìí ṣe pé kìí ṣe ìkágara àbí ọ̀lẹ ọlọ́run fi lọ́mọ kò fẹ́ níní kìí ṣe ti àléébù kìí ṣe ti àìlágbára débi pọ́ wà sọ pọ́fẹ́ tó àṣírí rẹ̀ kò níyàwó àwọn àlè àtàṣírí ẹ̀ àìmọ́sọmọ́ ó tó ẹ̀mí rẹ̀ inna lillahi àdúà ṣíṣe ó lẹ́kọ̀ọ́ lóòrùn jẹ́ kó lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn al-ad'iyatul ma'thura àwọn àdúà tánàbí máa ń ṣe yẹn ní kéyàn máa ṣe jù pípẹ́ ìmọ̀ rẹ̀ kọ́ nínú bánàbí ṣe máa ń ṣe àdúà nínú àdúà ta kàyí ẹ̀rí pé anábì ṣe tamamu taslim kamalu taslim lillah an allahumma anta abdi rí ọlọ́run ọba ìwọ ni agbára mi wa nasiri ìwọ ló olùrànlọ́wọ́ mi bika ahul pẹ̀lú agbára rẹ ni mo fi ma ni mo ma ń sádi kúrò níbi aburú àwọn ọ̀tá wa bika asul pẹ̀lú agbára rẹ ni mo fi ma ń wú àwọn ọ̀tá mo ma ń wú wọn ti gbòǹgbò ti gbòǹgbò wa bika ọkọ̀ ti ní ilé dájagun pẹ̀lú agbára rẹ náà so àdúà yìí ó yẹ kó wà náà àdúà tó wà sórí tó máa ṣe وعن أبي موسى أن النبي صلى الله عليه وآله وسلم كان إذا خاف قوما قال اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رواه أبو داود بإسناد صحيح látọ̀dọ̀ afọ́ Abu Musa al-Ash'ari kọlọ̀nkọba yọnu wọ́n ni ánà sallallahu alaihi wasallam kánà ìdá khafa qauma wọ́n ni tí a nàbí sallallahu alaihi wasallam ọwọ́ àwọn èèyàn kan olùmọ̀sẹ̀tù to ba kan rẹ̀ pé tánàbí bá ń bẹ̀rù àwọn èèyàn kan tánàbí rẹ̀ tún bẹ̀rù lẹ́yìn alkhawf nau'an ìbẹ̀rù ọ̀nà méjì ló kún sí khawfu al'ada ìbẹ̀rù ti àdámọ́ gẹ́gẹ́ bí ọmọnìyàn ó ń bẹ khawfu ìbádà ìbẹ̀rù èyí tó jẹ́ ti ìjọsìn ó wà khawfu èyí tó jẹ́ ti àádà kò sí láìfí ń bẹ̀rù anabi zakariya alayhi salatu wassalam ó ní wa inni khiftul mawaliya min wara'i ó ní èmi ń bẹ̀rù àwọn ọbàkan mi tí mo fi sílẹ̀ yìí àfàìmọ̀kọ́ mọ́ ṣe wípé tọ́lọ́n tí wọ́n ń ṣe yìí bóyá tó di pé wọ́n rójú mi ni wọ́n fi ń ṣe mo bá lọ tán mo ń bẹ̀rù iṣẹ́ ọwọ́ wọn ní tí wọ́n lè ṣe kìí ṣe pàwọn gẹ́gẹ́ ló ń ṣùgbọ́n tí wọ́n lè ṣe kán mọ́ yí ẹ̀sìn tí mo gbé wáyé padà ó ń bẹ̀rù nǹkan yẹn anábì Musa alayhi salatu wassalam òun náà sọ wípé fafarartu minkum lamma khiftukum mo sá fún ìrẹ Fir'aun àtàwọn èèyàn rẹ̀ lamma khiftukum nígbàtí mo ń bẹ̀rù yín sáwà sọ pé anábì Musa ti ṣíríkù nìyẹn ó ń bẹ̀rù èèyàn rárá ó ń bẹ̀rù aburú ọwọ́ fìràún wà kọ́ọ̀fù àyíyà kùtùlùún mo ń bẹ̀rù kọ́mọ pàmí ìyẹn kọ́ọ̀fù àádà nìyẹn kò sí láìfí ń bẹ̀ kọ́lọ̀ máa sọ wa wọ́n bá ní màálù kan ọyàwèrè wọ́n bá ń lébọ̀ láti Ṣàngó tó gbọ́ àwọn èèyàn tó ń pàdé ẹ̀ lọ́nà bí kọ́kẹ́ lómi lẹ́sẹ̀ wọ́n bá ní ó ti dé ibẹ̀ yẹn ó fẹ́ wọlé ìwọ ní ọ̀nà abúlọ́fẹ́ gbà wọlé ẹ̀dá lọ pàdé ẹ̀ mọ́ lọ́pọ̀ sẹ́yìn òbẹ̀rù ọlọ́run ẹ̀tọ́ fẹ́ máa bẹ̀rù ẹ̀dá lẹ́yìn Allah tó o bá lọ pàdé màálù tó bá kán olégun ẹ̀yìn khawfu ìyẹn kìí ṣe khawfu ìbáadà ibi tá a ti lè gbàgbọ́ yé kọ́ọ̀fù ìbáàdà ilẹ̀ yorùbá ìgan ni ẹ wo ẹ̀rù táwọn èèyàn mọ́ bẹ̀rù àjẹ́ oṣó àjẹ́ tọ́ba ní kẹ́lòmí ìyá tó bí nínú ó ń sàárẹ̀ tọ́ba lọ kí tọ́ba gbọdọ̀ lọ àbáwọn adáhùn ṣe yóò bẹ̀rù kò ní lọ yóò bẹ̀rù kò ní lọ àbí àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ẹ̀tọ́ lọ́hùn yóò ṣàfitì rẹ̀ sọ́dọ̀ àwọn ẹni yẹn pé àwọn ni wọ́n lè ṣe kí ló ń sọ yìí béèyàn bá ṣe nǹkan báyìí olùtọ̀ yóò jẹ yẹn rẹ̀ ń so ìbẹ̀rù yẹn ó kú ó ṣe gbá o bẹ́ẹ̀ sì ní gbogbo àwọn kan tẹ́ ṣàfitì sọ́dọ̀ wọn yìí ọ̀dọ̀ Ọlọ́run Allah subhanahu òun ló wà kódà lèmi lè má lè jáde nulẹ̀ tọ́bá ní jáde ní tó bá ilé jáde nǹkan báyìí ó ṣẹlẹ̀ so irú khawfu èyàn khawfu ìbádà nìyẹn ṣùgbọ́n natural fear ṣe pé kò sẹ́ni tí ó rìn kan náà tí ò ní bàlẹ́rù èyàn ò kò kó sábẹ́ tìjọsìn ìyẹn lèyí tó ṣẹlẹ̀ nípa àdísàfọ́ àbú musa al-ashari wípé annanabiya sallallahu alaihi wasallam kana idha khafa qauma wọ́n ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá sí ìkáàdì gọlọ́bà ń bẹ fún tó bá ń bẹ̀rù aburú ọwọ́ àwọn èèyàn kan ó gbọ́ pé àwọn kan wà ń dùn ọ̀nà ẹbẹ̀ ló fẹ́ àbọ̀ gbọ́ kan pàwọn fẹ́ wá wọ́n bẹ̀rù aburú ọwọ́ àwọn ẹ̀dá àdúrà ń ṣe sọ inna nàìjíríà fi nuhurihim ọlọ́run mo fi ọ́ ha wọn lọ́rùn náhàrù sí ẹmọdánkò ní náhàrù kì í ṣe ọrùn gángan o ṣe rí ibi tí ibi tó lu sínú bì mọ́ọ́dínrù alẹ́ẹ̀kìdì awùlùkìláàdà ààyè tí ṣe ní máa ń dúró sí lọ́rùn yẹn kò ní náhàrù kì í ṣe ibi yìí ṣẹ́rí tó tẹ̀wọ̀nú bí àwọn ìjánpẹ̀ ní àhàrùn jámù ẹ̀ ni nuhur anábí ọjọ́ pé allahumma ìrẹ́ ọlọ́run ọba inna naj'aluka fi nuhurihim mo àfi ọlọ́run àfi ha wọn lọ́rùn bí kí èèyàn sọ a sì wá sọ pẹ̀lú rẹ̀ Allah subhanahu wa ta'ala min shururihim kúrò níbi aburú àwọn ẹni náà rawahu Abu Dawud bi isnadin sahih àfọwà Abu Dawud náà gbà wá pẹ̀lú isnad eléyìí tí ó lálàáfíà eléyìí tí a rí mú jáde ń bí òun náà ni wípé ànábì Muhammad sallallahu alaihi wasallam anábìjẹ́ kó yé wa wípé aburú ó ń bẹ lọ́wọ́ àwọn ẹni bú tí wọ́n sì lè gbèrò àti ṣe aburú yẹn sẹ́ni rẹ̀ ṣùgbọ́n tó bá ti rí ẹnikẹ́ni tó ń páyà aburú rẹ̀ kàkà tó fi wá sọ pé òun bẹ̀rù rẹ̀ ó fẹ́ sọ ẹni yẹn di ọlọ́run ọlọ́run ọba ọba إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ìrẹ́ ọlọ́run ọba mo fi ọ́ ha wọn ní pé gbogbo ète tí wọ́n bá fẹ́ dá gbogbo aburú tí wọ́n nílẹ̀mí sí mi ọlọ́run jẹ́ kó jẹ́ ti wọn mo sì sáàdì ọlọ́run ọba min shururihim níbi aburú ọwọ́ àwọn tí mo wọ̀nyí so pàápàá jùlọ lásìkò tá a wà yìí àdúrà gbúdọ̀ wọ́n nínú àdúrà tá a máa ṣe o àsìkò insecurity àdúrà yẹn gbúdọ̀ pọ̀ kí ni mo pàdúrà yẹn Allahumma ẹjọ́ ká jẹ́ kó pọ̀ nínú àdúrà wa abdá subhanahu wa ta'ala kí o mọ́ṣẹ́ dáàbò rẹ̀ bọ̀ wá kó sì máa ṣọ́ wa níbi aburú àwọn aláburú ẹ̀dá inshallah ta'ala naqif una àádàdúró mi inshallah ìlànà fún àǹfààní àwa tí a ń tábà àwọn dùrúsù wa ní markas dárùsúnnà ń bíbáyìí ní àwọn ọ̀sẹ̀ bí méjì àbí mẹ́ta síbi táwà halkọ̀ riyadu solihin pẹ̀lú ògo ọlọ́run yóò máa lọ kò sí nǹkan tí yóò dádúró insha allah ta'ala bi idnillah azza wa jal ṣùgbọ́n halkọ̀ tafsir ní yóò mú sábtì tá a máa ń ṣe sábtì tí ń bọ̀ yìí kò ní sí sábtì èyí tí ó tẹ̀lé náà kò ní wáyé èyí tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ ni ó tó wáyé àmọ́ halkọ̀ Riyadu Salihin ní gbogbo àrùbíà ìbáyìí òun yóò máa wáyé fún àwọn ìdí kan àbídìmí lọ́wọ́lọ́wọ́ ń sìn kò dẹ̀ sí ìdí yẹn náà ni ju àsáfàr àwọn ìrìn àjò kọ̀ọ̀kan tó kó sí àsìkò yìí ọdá Allah subhanahu wa ta'ala bá kí ó mọ́ṣẹ̀ fún wa ní àgbọ́yé àwọn ọ̀rọ̀ wọ̀nyí kọ́lọ̀wọ́n jẹ́ ṣe wá láǹfààní wasallallahu wasallama ala nabiyina muhammadin sallallahu alaihi wasallam وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستفرك ونتوب إليك àkọ́dọ̀ di pé wọ́n ó pèrún ríwáyà kan àwọn kan wá ló ń bẹnu tíra wọn tó lè pé wàbíkà àjúlò jáàlà wọ́n mú jáde ń bẹ̀ jáólà ẹ̀rìkọ́ àwọn ẹwà tẹ̀blíg wọ́n làwọn lọ fún jáólà ayé àṣẹ́ìr wàtàhárùk min makan ila makan akhar nínú ẹ̀ náà ni aljawalan aljawalan sáàlà yẹ̀sí sáìlán sayalan tọ́fà yàtúf taufan tọwafan ẹ́ fábọ̀ yẹ̀fídú fáìdọ̀tán fayabọ́n ní sọ́rfù so èyí tó wá ní wàdíkà àjúlù ẹ́ wàdíkà àtàhárà wà àsírù ilá mayadínil kìtàl ay maidanil kìtàl pẹ̀lú orúkọ rẹ̀ ọlọ́run ọba náà ni mo fi ń jáde ń lé lọ sójú ogun àwọn tó bá pín nuska tó ń bẹ lọ́wọ́ wa wàbík àìjúl ìtumọ̀ rẹ̀ nìyẹn látara jọ́ọ́lá wábí subhanakallahumma bihamdik ashhadu